so bákan náà kí wọ́n máa wí fẹ́ni ẹ̀ka ìyẹn wà láàyè tó ń bá dá kó má máa wí fún yẹn kó má máa sọ jáde àwọn ẹ̀kọ́ tó yẹ kẹ́ kẹ́ máa fi kẹ́ máa fi kọ́ wọn nìyẹn tí wọ́n bá ti sọ jáde kò lè sábò kankan ọlọ́run ọmọ yẹn àlá tí yẹn ti lá sáwọn míì pé wọn ò sí láyé mọ́ tí wọ́n sì ń gbáyé ní tìbí ìnira ìtààlà nígbà tí yẹn wulẹ̀ sọ jáde sí wọn pé wọn mà lálàá pé lágbájá o ọlọ́run ọmọ yẹn àlá ẹni tí yẹn ti lá kó ti ní accident tí ò sí ní accident kankan dòní so látara bẹ́ẹ̀ so ọ̀rọ̀ àlá ó sọ ọlọ́run bá ti sọ ọ̀nà àbáyọ fún apá pàájùlọ èyí tó bá jọ náà tí ọ̀dà téèyàn bá lálàá tí ọ̀dà ó sọ ọlọ́run bá ní ká máa sọ ọ síta kì í ṣe pé nǹkan kan ju pé tá a bá sọ ọ màláìka ọgbọ gbogbo táwọn bá sì gbọ́ yóò àmì ní ọdẹ aláàmọ nìkọ àwọn máa ń ṣe àmì sí ohun tá a bá ń sọ ni ó sọ ọlọ́run bá sọ pé látẹ́dí wọn là ń fòṣe kùn ẹ má ṣe pèlè ra yín o fàyín náà màláìka tẹ yóò àmì ní ọdẹ aláàmọ tẹ lónìí tọ́rọ màláìka máa ń ṣe àmì sí ohun tẹ́ ẹ bá ń ṣe ni o so látara bẹ́ẹ̀ àwọn olùmọ̀ ní pé nínú ta kẹ́fìnì yẹn tó ń sọ ọlọ́run bá sọ pé ta bá láàlà tí ọ̀dà ká máa sọ jáde bákan náà táwọn àlùjẹ̀nu bá gbọ́ nǹkan yẹn wọ́n react lórí ẹ̀ wọ́n fẹ́ jí kí nǹkan yẹn wáyé ṣùgbọ́n ó ní ta bá láàlà tó da ká sọ fẹ́ ní ta bá nífẹ̀ẹ́ sí kí ni ìtumọ̀ ẹ̀bẹ́ ni pé tí àwọn màláìka bá gbọ́ kán bá sàmì sí alẹ́lẹ́ alhamdu mọ́lára pé ń tọ́ wàá fò káwọn màláìka sàmì sí alẹ́lẹ́ alhamdu mọ́lára pé mo sì gbéyàwó so mo ṣègbéyàwó inú mi sì ń dùn látọ̀ inú mi dùn dáyé fẹ́ẹ́lì lálàmdù káwọn aláìkọ́ sáàmì sí so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ lọ́la pé mo ra mọ́tò inú mi sì ń dùn látọ̀ inú mi dùn dáyé so káwọn aláìkọ́ sáàmì sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní aṣọ fún ta bá nífẹ̀ẹ́ sí wọn ta bá lọ́la tí ọ̀dà ó ní a máa sọ fún yẹn ó sì jọyọ̀ pé alátọ̀dá alátọ̀dọ̀ ọlọ́run bá ló ti wá èyí tí ọ̀dà yẹn látọ̀dọ̀ ṣẹ̀tọ́ náà ló ti wá so ìdí náà tó jẹ́ pé kéèyàn ṣọ́ra fọ́rọ̀ àlá kéèyàn má sọ àlá di wáàyí so tí a máa sọ di iṣẹ́ ẹyọ látọ̀dọ̀ ọlọ́run rárá o ọ̀pọ̀lọpọ̀ tó bá tiẹ̀ ti jàlá tí ọ̀dà mina shaitan látọ̀dọ̀ shaitan ló ti wá èyí ọba jàlá tó dáa náà ni máa wá látọ̀dọ̀ ọlọ́run so torí pé ìmọ̀ aláàlá yẹn gẹ́gẹ́ tó jàlá tó dáa ti máa ń sábà ṣẹ̀yìn so ohun tí ọlọ́run bá ní pé ẹ̀ka kan ló jẹ́ nínú ẹ̀ka àádọ́rin tọ́lọ́run bá fáwọn ànẹ́bí ọlọ́run ẹ̀ka kan nínú àwọn ẹ̀ka àádọ́rin tọ́lọ́run bá fáwọn ànẹ́bí ọlọ́run so látara bẹ́ẹ̀ tí a bá ti kẹ́ kọ́ wọn pé táwọn yìí bá ti lálàá tí ọ̀dà ìgbésẹ̀ tí ó gbé ni ìgbésẹ̀ tí ó gbé ni ọ̀dà tó bá tún lè ṣàlùwàlá tó bá lè fàlùwàlá yẹn kí nǹkan bá máa dáa púpọ̀ o ṣùgbọ́n kì í ṣe túláàsì tó bá lè ṣe òun ló dáa jù tó bá lè ṣe òun tó lọ dáa jù so gbogbo àwọn àlá tí wọ́n wá lálọ́ yẹn kí wọ́n gbé kó lẹ́mìí tí wọ́n bẹ ti gbé kó lẹ́mìí ṣẹ̀tọ́nà dá sí lá ó sì lè padà sọ wọn dẹlẹ́bọ tàbí kó sọ wọn ihun tí àwọn gbé sẹ́mi àwọn gbé sẹ́mi kọ́lọ́mù bá kó sàkóso ẹ̀kọ́ kan tán wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.